jẹ́ tó lè ba àwẹ̀ jẹ́ tó lè ba zaka jẹ́ tó lè má jẹ́ kéèyàn oníláàdá ẹyọ kan níwájú ọlọ́run ọ̀rọ̀ alájọbí jẹ́ kan bẹ́ẹ̀. àwọn òyìnbó àwọn archaeologist àwọn ni wọ́n ń gbẹ́lẹ̀ kiri níbi tí wọ́n lérò pé nìkan ò dérí láyé àwọn akàn egungun kan wọ́n wò pé ségungun ènìyàn ni àbí tẹranko tó bá jẹ́ pé gungun ènìyàn ni ajẹ́pàwọn kan ti gbé bíbá yìí rí wọ́n bá lọ laboratory wọ́n sáàtì ẹ̀ títí ó sọ fún wọn wípé egungun ènìyàn ni egungun ènìyàn tá a rí yìí ó ti tó ọdún mélòó tó ti gbáyé kọ̀ǹpútà sọ fún wọn pé ó ti lé ní five hundred years tó ti gbáyé egungun tá a rí yìí ó dá ìran wo légungun yìí ti wá ó trace ẹ̀ ó jù sí Áfíríkà ọlọ́mọ Áfíríkà lẹni tó légungun tó ti kú láti five hundred years ago yìí ó dá tó bá rí bẹ́ẹ̀ tó bá jọmọ Áfíríkà ibo lápá áfíríkà ó ní west africa ló ti wà kí ni tí mo sọ débẹ̀ bí ọjọ́ yẹn ṣe pẹ́ tó ènìyàn bí èmi bí ìwọ tó jẹ́ oní science ó tírèsì egungun tó sọnù sínú desert nínú àárín erùpẹ̀ tó ju odidi orílẹ̀-èdè lọ tí wọ́n mọ̀ bó ṣe débẹ̀ bó ṣe pẹ́ tó wọ́n tírèsì ẹ̀ padà sínú ran ẹ̀ kò yé ẹni ntọ́ bá dàrú ọlọ́run ní ètò kò sí bó o ṣe lè ga tó láyé ó lè ga kọjá àràn rẹ abọ́mọ ni ọba tí tírèsì ti ń jẹ́ okùn ẹbí araham alájọbí ọba mi yá kúò látara orúkọ rẹ̀ harohim ètò túmọ̀ sí pé bọ́lá ń bá fẹ́ sọ̀rọ̀ alájọbí bó bá ti mẹ́nu ba alájọbí bó bá ti ń dárúkọ ara ẹ̀ á fi alájọbí tẹ̀lé gbogbo ẹni tí kì í tọ́jú alájọbí ẹ̀ kankan wájú ọlọ́run gbogbo alájọbí tí a ń tọ́jú tí ń fi gí gúnyàn lójú ọ̀kàǹkàn wájú ọlọ́run ẹ wò ó jàmọ́ tá a bá ń sọ̀rọ̀ alájọbí nǹkan kan ló so wá pọ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí mo kà tó yà mí tó yà mí lẹ́nu jọjọ. àṣé ọkùnrin ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n lè fún obìnrin lóyún ṣéyàn bá bí ìbẹ̀ta ó lè jẹ́ pé ọkùnrin ọ̀tọ̀ọ̀tọ̀ lọkùnrin tó jẹ́ bàbá àwọn ọmọ wọn bí wọn léèrè wọn níbo ló ti jẹ́ ní tí wọn fi tírèsì egungun wọn fi tírèsì ẹ̀ wọn ní tí wọn bá rèpù obìnrin tí wọn gangrepu ẹ̀ tọkùnrin bíi mẹ́rin bá lò pọ̀ ní tipa tí kinní yẹn bá lọ doyún tó bá bọ́ àsìkò tóbìnrin yẹn lè lóyún ọ̀tọ̀ọ̀tọ̀ ní nǹkan ọmọkùnrin wọn máa wá ẹyin kiri òun kálukú ètò ọba rí ni wọ́n ti bíbejì rí tí wọ́n tírèsì ẹ̀ tí wọ́n wá rí wípé ìgbà tí wọ́n máa wọn ọ̀daràn yẹn wọ́n wá fẹ́ wádìí pé ọkè ta lẹni tó lóyún tó di oyún ọmọbìnrin yìí wọ́n rí i pé bèjì ni wọ́n yẹ àkọ́kọ́ wò wọ́n rí i pé bẹ́lẹ̀ yìí mu wọ́n yẹ kejì wò wọ́n rí i pé kò bá ta kọ́kọ́ mu ta ló tún bá mu wọ́n rí i pé léyìí ni wọ́n gbé síwájú àwọn dókítà wọn ló pọ́síbù kò síbi tó o lè lọ láyé wọ́n tẹ̀sí ẹ̀kan bí tó o ti ń bọ̀ gbogbo ntaari ajẹ́ láyé alájọbí tóbi jù wá lọ alukurani ni wàtẹ̀kù lọ alẹ́ tí. tasa aluna bihi wal araham ọlọ́run ní ẹ bẹ̀rù ọlọ́run tẹ́ ẹ fi máa bẹ̀rẹ̀ ayín ẹ wá bẹ̀rù okùn alájọbí alájọbí tóbi púpọ̀ níwájú ọlọ́run àṣẹ gbogbo agbórí alájọbí iṣẹ́ ń tí ó dá ọlọ́run ló kù tí ó san wọ́n lẹ́san ọlọ́run ló kù tí ó san wọ́n lẹ́san ọlọ́run ló kù tí ó san wọ́n lẹ́san o. ọlọ́run ló kù tí ó san wọ́n lẹ́san ọlọ́run ló kù tí ó san ọlọ́run sọ fún wa nínú alukur'an suratu rad ọlọ́run ní walladhina yankuduna adallahi min ba'di mithaqihi àwọn tí a máa já àdéhùn ọlọ́run àwọn tí wọn ò ládéhùn tí wọn ṣàdéhùn láàrin ìṣẹ́jú kan tí wọn ò dàrú wa yaqta'una ma amara Allahu bihi an yusala níta pamọ́ lásẹ̀ pé ẹ̀rọ okùn ẹbí pọ̀ tán sì ń jà wàyúfsidúnà fil ardi àwọn tí ń jakun ẹbí àwọn tí wọ́n ń balẹ̀ jẹ́ tí wọ́n ń bilẹ̀ jẹ́ lórílẹ̀ ulaika lahumu lánà ọlọ́run ní èmi ọlọ́run ọmọ ṣépèlé wọn màláìka ọmọ ṣépè fún wọn gbogbo ohun tí ń bẹ láyé gbogbo ẹni tí bá ń ṣépè láyé orí ẹni tí ń jákun alájọbí orí ẹ̀ ọmọ lọ. wọn lọ ọmọ sùn udar ọlọ́run níyẹn nìkan apájà sí ibú ní kángun ẹni tí bá jákun ẹbí akéwùgbà gold ọmọ akéwùgbẹrú mo níran tèmi ìwọ náà níran tiẹ kí lọ jẹ tó gbàgbé ìran tó ti bẹ jáde wá Barack Obama bó ṣe tóbi tó nínú ọlá ó gbé gbogbo ọlá ìjọba Amẹ́ríkà nígbà tí ń bẹ ní pírẹsidẹ̀ntì amẹ́ríkà ó gbé gbogbo ọlá yẹn ó gbé lọ sílẹ̀ kẹ́ńyà ó lọ fi pọ́n ìlú ẹ̀ lé ó lọ fi pọ́n ẹbí ẹ̀ lé mama baba ẹ tara yóò rò pé jẹ́ nǹkan kan ìyá yẹn wà ní dìmọ̀ òdìdí president America òun náà ń pè é súnmọ́ mi ẹ̀jẹ̀ ẹ̀yìn ni mi ẹ̀jẹ̀ àjọjọ́ wọ́n ń jó ọba wọn jó wọ́n ń jẹ ọba wọn mu òdìdí president America bọ̀dá ìlolo tí ìní lọ́wọ́ tí gbéraga òjì ọgbádùn ọmọ wo hànàhànà tó bá ti ráwọn ẹbí rẹ èlòlò ní lọ́wọ́ tó torí ẹ̀ ò pé mọ́ gbogbo nítorí ọjẹ́ láyé rántí ẹbí gbogbo nǹkan lọ́lọ́run lè forí ẹ̀ jìyàn kò fọ̀rọ̀ alájọbí jìyàn nínú ẹbí kan ṣoṣo a lè ṣe àmọ́ rẹ lẹ́nu bíléèdì tẹnu rẹ ó mu àfa kò sẹ́ni tí ò lè bu a sì lè ṣe àmọ́ rà gùtàn gbogbo èèyàn náà lẹ́ẹ̀kó pọ̀ tẹ́ fi pera yín lẹ́bí bí gbogbo yín bá jó ń sùúrù táwọn ọ̀rẹ́ yín jẹ tí gbogbo yín bá jágùtàn táwọn dà yín kótó ẹ mánéèjì ní ẹbí ó tóbi níwájú ọlọ́run àní gbogbo agbórí alájọbí ìṣeun tí ó dá ọlọ́run ló kù tí ó san wọ́n lẹ́san ọlọ́run ló kù tí ó san wọ́n lẹ́san ọlọ́run ló kù tí ó san wọ́n lẹ́san o ọlọ́run ló kù tí ó san wọ́n lẹ́san ọlọ́run ló kù tí ó san à ń pe arákùnrin kan ní mr bunu usasa nínú tan Islam mr bunu uthafa tawi ìran abubakar ni ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láyé ìjọhun ká ẹ lè mọ bí ọ̀rọ̀ alájọbí tó pàtàkì dé ìyàwó ànábì ni apàrọ̀ mọ̀ wọ́n ní ìyàwó ànábì ṣe sìnà ìyàwó ànábì ṣe sìnà kẹ̀ nana aisha tẹ̀lé wọn lọ sójú ogun ni ó ń bọ̀ ló bá dá àwọn caravan àwọn ìjọ ẹ̀sìn tí wọ́n jọ ń lọ ló bá dá wọn dúró ó lọ sàngbẹ̀sẹ̀ lẹ́yìn òkè ó ṣègbọ̀nsẹ̀ tán ó bọ́ sínú kẹ̀kẹ́ ìdájà rẹ̀ wọn ò mọ̀ pé ti wọlé ó wọlé tán ó tún tẹ̀lẹ̀ padà àwọn rò pé ti wọlé wọ́n wọ kẹ̀kẹ́ lọ gbogbo ẹni tí ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì gbogbo Facebook gbogbo social media tó kù pátá tó fi dórí Instagram ẹ bá mi share lecture yìí jìnnà kí gbogbo ẹni tí dẹbi irúkọ mọ̀ gbogbo ẹbí tí fara ni ẹni Ọlọ́run bá ṣe lólówó nùran wọn káwọn náà gbódodo ọ̀rọ̀ Nana Aisha ó ńgbọ́ jáde kò rí àwọn tí ọjọ́ ń mọ́ àwọn ti lọ nana títí títí títí ọ̀rẹ́ ọmọ ọlá ni kò jìyà rí olówó ni bàbá ẹ ọlọ́lá ni bàbá rẹ̀ tí í ṣe abubakar ńlọba sùn lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà oorun gbé lọ à ń kan ní arákùnrin yìí ló dé lórí pé wà nínú aṣọ ẹ̀há lóòótọ́ ńlọba jí ìyàwó ń ṣe ọlọ́run ìyàwó ń ṣe ọlọ́run ò jí apá kan tíra ni ó jí ó dìde sọfúnwánù kọjú sẹ́yìn ọwọ́ á ní kírakúnmí òun ọ̀tẹ̀ríba kó lè bá a gbéyàwó ànábì ọwọ́ á gbéyàwó ànábì tán ọwọ́ á bẹ̀rẹ̀ sí sáré lọ òun fẹsẹ̀ rìn kò lè jókòó lórí ràkúnmí pẹ̀lú ìyàwó ànábì gbogbo ẹni tí wọn bá parọ́ ọmọ láyé ìwọ nìkan kọ́ làkọ́kọ́ wọ́n ti parọ́ máìmọye èèyàn síwájú ọwọ́ agbé kẹ̀kẹ́ ìtòǹtì bí ó ṣe wà lórí ràkúnmí ní ń sáré tètè tètè ní tó ń fa ràkúnmí ó fi wá bá àwọn tí wọ́n ti lọ wájú ha inú ẹ̀ wá ń dùn pé káì mo mọ̀ sí oríire lónìí ànábì ó ṣàdúrà fún mi tó bá rí nǹkan tí mo dánwò ọlọ́run o alábòsí májè ó síwájú wa dọ́dọ̀ olóore wa abdullahi bonu ubayi àtàwọn méjì kan ni wọ́n rí ń tó pé arákùnrin yìí ló gbéyàwó ànábì dé òun sì kọ́ ló gbéyàwó ànábì wá látojú ogun nàbà ti wọn létí ti ń ni wọ́n láàrí ìyàwó ànábì ló dé ẹ mọ ẹ dá nǹkan mọ̀ èmi rí nígbà tí sọfùwánù ń jì ọba lòpọ̀ débi pé ìyàwó ànábì ò lè dá dìde mọ́ fúnra ẹ̀ ló tún gbéyàwó ànábì sórí ràkúnmí ngbò tún gbé orí sallallahu alayhi wa sallam gbogbo ẹni tó gbọ́rọ̀ yìí ara ta wọn arákùnrin yìí náà abdullahi ibùnú bẹ́ẹ̀ yìí ló tún lọ sọ́dọ̀ ànábì ó ní rí ànábì ọ̀rọ̀ ń bẹ ọba ànábì láàrin ọ̀pọ̀ èèyàn ànábì ní já sọ ń kọ̀rọ̀ ó ní kí sọ̀rọ̀ kọ̀rọ̀ ọ̀rọ̀ gbangba ni ó fẹ́ fà anabi sẹ̀sìn ọlá ànábì ọ̀gbọ́n tó ṣẹlẹ̀ ni ìyàwó rẹ tó fẹ́ràn jù ayò rẹ wọ́n ka mọ́ bí sinna lónìí wọ́n fẹ́ bá a lò pa ànábì ní ó ní ta ni ó tún jẹ́ tójú Sọ̀fùwán lọ ànábì ní Sọ̀fùwán kan náà kí lè rí tó rí tó fi mọ̀ pé ẹ bá yàwó mi lò pọ̀ ah, ó lọ ànábì má béèrè yín gbogbo òlu ló ti gbọ́ kì í ṣe ọ̀rọ̀ kọ̀rọ̀ mọ́ ìjẹ́nìyàn lànábì náà ànábì hùwà ọkùnrin náà lásìkò náà inú bí ànábì inú ànábì pò pé ìyàwó mi ní gbangba ta zina ọ̀rọ̀ yìí dá wàhálà lẹ̀ ànábì fi sùúrù handle ẹ̀ kò bá yàwó ẹ̀ jà mọ́nú ànábì òdùn sí yàwó ẹ̀ mọ́ ó fi di ti ìyàwó Aisha tó fi lọ lé bàbá ẹ̀ tó lọ lóṣù mẹ́ta ọlọ́run wá padà mú ẹ̀rí wá láti jẹ́rìí nànà Aisha pé kò ṣe sìnà ọlọ́run sọ àyà náà kalẹ̀ nu súrátù Nur ọlọ́run wá ṣépè fún gbogbo ẹni tí parọ́ mọ́ yàn pé iná lẹ́dí iná yu ibu na àǹtẹ̀sí àlfà Aisha fi lẹ́dí iná amanu lahum khisyun fi hayati dunya wal akhirah gbogbo ẹni tó fẹ́ràn kó máa tàn bàjẹ́ sínú ilé àwọn ẹni ọlọ́run ọlọ́run ní máa dojú tì láyé máa dojú tì lọ́jọ́ gbèǹde kìyàmá ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ aya kùránì dé ànábì gbà péyàwó òun ò ṣe sìnà ọfà yàwó ẹ̀ mọ́ra ọ̀rọ̀ alájọbí mọ̀ ń bá bọ̀ kí ló wá kan arákùnrin tí mo pè ní mẹ́ta bónú òfáàfà kí ló kàn bẹ́ẹ̀ arákùnrin yìí fámílì Abubakar ni fámìlì bàbá ìyàwó ànábì tí wọ́n parọ́ mọ́ yìí ni bárakùnrin yìí náà ṣe gbọ́ despite the fact pé ó jẹ́ fámìlì ìyàwó ànábì ó ń gan ní pariwo fáwọn èèyàn pé ǹjẹ́ ti gbọ́ ìyàwó ànábì ni àǹtí mi ni Aisha wọn máa ló ṣe sí náà nǹkan yóò dáa kíní ìburú ó ń gan lọ́kọ́kọ́ gbèrú la ilaha illallah nígbà ànábì àti ìyàwó ẹ̀ wá parí ìjà tán sẹ́yìdìnà abubakar ọwọ́ àfọlọ́nbúra ó lóun ò ní bá mẹ́tàbùnú ọ̀sáàsà òun ò ní bá sọ̀rọ̀ tóun èjáde láyé òun ò dẹ̀ ní sẹ̀rànlọ́wọ́ tóun ṣe fún òun ò ní san mọ́ òun ò ní ṣe mọ́ wàtẹ́kù lọ alẹ́ rí tẹ̀sà alúnẹ́bí ìwàlẹ̀ bẹ̀rù ó sọ̀rọ̀ sàká àwọn màláìkà ló ní wọ́n ń sọ wà nígbà tó dọ̀rọ̀ okùn alájọbí ọlọ́ọ̀ni fúnra mi ni mò ń rìkọ́dù ẹ̀ sílẹ̀ tá a bá ń pẹ́ kuntu khairun umatun ukhrijat linnas talkurani wí pé ẹ̀yin níjọ́ ẹ̀yin mùsùlùmí ẹ̀yin níjọ́ tó perfect tó dáa jù tọ́lọ́ǹda ọ̀kan nínú tó jẹ́ kẹ́ ẹ perfect òun lókun alájọbí kò sí ìran ẹ̀sìn míì tó perfect ọ̀rọ̀ alájọbí tó tó ti ti Quran gbé kalẹ̀ àtàdíf nípa ọ̀rọ̀ alájọbí mùsùlùmí ló ní ń tẹ̀ lọ́rọ̀ alájọbí mùsùlùmí náà ní ń da alájọbí irú jù mùsùlùmí ní ń da léèrú dọ̀nà rú nítorí kíni nítorí nǹkan méje tí sábà da alájọbí rú àkọ́kọ́ ń tí da alájọbí rú civilization ti dé ọba ayé jẹ́ civilization ọ̀já alájọbí ó nítumọ̀ mọ́ lọ́pọ̀ àyè ọmọ ìyá méjì ń bára wọn lò pọ̀ bàbá àtọmọ ń bára wọn lò pọ̀ ọkùnrin mi ń bá yá àyàwó ẹ̀ lò pọ̀ civilization ló bà ayé jẹ́ bí civilization bá bà ayé jẹ́ ìwọ tó dán wò ìyà tí ó jẹ ọ́ in practice lọ ni ń bọ̀ wá bá ọ. ẹlẹ́ẹ̀kejì ntọ́ba tí sábà fà á tẹbi fi dàrú tí gbogbo ẹ̀ fọ́pọ̀ mọ́yàn tí fọ́pọ̀ mọ́yàn mọ́ra wọn. òwe kan bẹnu òwe lárúbáwá wọn ni adáwà kullu adáwà ti yafna